kí àwọn ṣíkà ọ̀kẹ́ ọlọ́run kó bá ṣe ní ẹ̀sán lọ́wọ́. Ìgbà tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa wọ́n sọ wípé ànábì Muhammad sọ sọ́lá wọ́n sọ wípé ọlọ́run àti ànábì olóyẹ kí wá nífẹ̀ẹ́ sí jù. Ìbéèrè mi wá ni pé sílẹ̀ kò wọ abẹ́ hadisi eléyìí tí ẹnìkan ti dìgbè lọ́wọ́ ànábì pé tó ti sọ bá níbi pé insha Allah wa ṣe ti pé sí ilé wọ abẹ́ rẹ̀ wípé ìgbà tó yẹ pé wáwò jama náà ni àwọ̀ olùjámù náà ni bẹ́ẹ̀ ẹjọ́ àwọn aládùúgbò tí wọ́n bá ní ìbéèrè in fact a kì sí wọn síwájú gbogbo àwọn ọmọ ìyá tí wọ́n náwó yìí ẹ̀rọ kan kí ajáde wọn lọ́dọ̀ alhamdulillahi wasalaatu wasalaamu ala rasulillahi wa ba'd nam ìbéèrè tí ọmọ ìyá béèrè òun ni wípé a muhammad sallallahu alaihi wasallam ní ẹni tí ó bá fi lè ní nǹkan mẹ́ta yóò rí adùn imani ipe àkọ́kọ́ òní kó ṣe pé ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ni ó nífẹ̀ẹ́ sí ju ẹlòmíì lọ nam anabuwa muhammad sallallahu alaihi wasallam tó sọ léyìí òun náà ni ó sọ gbólóhùn wípé àtúrídù an taj'alani lillahi nidda ṣe o fẹ́ sọ mí di orogun ọlọ́wọ́n bá ní kúl masha Allahu wahda sọ pé masha Allahu wahda kí n ti ọlọ́wọ́n bá nìkan fẹ́ náà kò takora wọn kó ṣe pé ọlọ́wọ́n bá àti òjíṣẹ́ rẹ̀ la máa nífẹ̀ẹ́ sí ju ẹni other person lọ ìfẹ́ anábùwà Muhammad sallallahu alaihi wasallam abẹ́ ìfẹ́ ọlọ́wọ́n ọba ló wà a nífẹ́ àníbùwà Muhammad sallallahu alaihi wasallam nítorí kó jọmọ lárúbáwá nítorí pé Abdullahi ni bàbá rẹ̀ nítorí pé Amina nìyá rẹ̀ a nífẹ́ rẹ̀ nítorí pé kí ni Rasulullah òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní so a lè dọ́dọ̀ ọlọ́wọ́n àyàfi true anábùwà Muhammad sallallahu alaihi wasallam قل إن كنتم تحبون الله فاتبعوني ọlọ́ni sọ fún wọn tẹ́ ẹ bá lẹ́ nífẹ̀ẹ́ Allah fattabi'uni ẹ tẹ̀lé mi Muhammad yuhibbukumullah ọlọ́run ọbọ̀ nífẹ̀ẹ́ yìí sọ́rọ̀ ọbọ̀ ò lè nífẹ̀ẹ́ wa so a nífẹ̀ẹ́ Muhammad sallallahu alaihi wasallam nítorí tọ́lọ́wọ́n ọba nítorí tọ́lọ́wọ́n so ìtumọ̀ an yakuna Allahu wa ahaba eléyìí mimma siwahuma kó ṣe pé ọlọ́wọ́n bá àti òjíṣẹ́ rẹ̀ ló nífẹ̀ẹ́ sí ju ẹlòmíì lọ tọ́lọ́mbà sọ fún wa pé ká ṣe nǹkan a gbọ́dọ̀ gbé nǹkan tó ní ká ṣe yẹn ká gbé lórí ìtẹ́lómi bá sọ tánàbí bá ní ká ṣe nǹkan a gbọ́dọ̀ gbé tó ní ká ṣe yẹn lórí ìtẹ́lómi ní ká ṣe tọ́lọ́mbà ní ká ṣe nǹkan tánàbí ní ká ṣe nǹkan tó takò tọ́lọ́mọba so máa ń bẹ́ẹ̀ ànábì ò ní sọ fún wa ká ṣe nǹkan tó ní káyín tó takò tọ́lọ́wọ́n ọba èyí tó bá tọ́lọ́wọ́n ọba mu lànábì ó pa wá láṣẹ ká so olófin jẹ́ pé agbọ́rọ̀ nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ọba àti òjíṣẹ́ rẹ̀ ju ẹlòmíì lọ ọláwa. ẹbìrin méjì. asalaamu alaykum wa rahmatulah. Um, question mi ni pé nínú àwọn ọ̀rẹ́ wa tó yẹ pé ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ìpínlẹ̀ iṣẹ́ yẹn nǹkan tí ó tọ́ ni náà gbàtàwọn padà wá débi iṣẹ́ yẹn àwọn nǹkan kan padà wọnú ẹ̀ gẹ́gẹ́ bí kámọ̀ iṣẹ́ àwọn nǹkan ní ẹ̀yìn tó pé wọ́n máa máa tara bẹ̀ rí owó tó rẹ̀ pé àwọn tí wọ́n ní ilé iṣẹ́ yẹn wọ́n mọ̀ sí bọ́ ìpínlẹ̀ iṣẹ́ yẹn iṣẹ́ tí ó tọ́ ni náà nǹkan yẹn padà wá hàn sí àwa pé nǹkan yẹn rí bẹ́ẹ̀ sọ ẹni yíwá rẹ̀ àǹfààní kan máa ń wáyé fẹ́ pé wọ́n lè ṣe fún àwa bí a bí pé bóyá kan fún wa lówó àbí àwọn àǹfààní ṣá sòdé èmi wá ni pé ìgbà táwa ti mọ̀ yẹn ṣé ìpínlẹ̀ iṣẹ́ wọn yẹn la máa fi mọ̀ gbà nǹkan yẹn ní ọwọ́ wọn ni àbí ká filẹ̀ ká mọ̀ gbà. àwọn ará máa fi là ìbéèrè tó ń fẹ́ pé ìbéèrè mẹ́ta ni. Ah, ilé ẹni kan ah, eh, ló káyà kan ẹ̀yìn tó wù bẹ́ẹ̀ nìkan ló káyà kan ó ní ọlọ́run sọ wípé wàhálà wíta kọ́ máa la tọ́ríkọ́tù ní sọ́tò jìjìn wípé ìtumọ̀ ayà ni pé tọ́ríkọ́tù jàníyà tọ́ríkọ́tù kọ̀tìníyà. náà ìbéèrè tí ọmọ ìyá wa béèrè lórí pé àwọn bísínẹ́sì mi ń bẹ táwọn èèyàn ń ṣe tó jẹ́ bísínẹ́sì tí ìpìlẹ̀ rẹ̀ tọ́ bí ká máa tarin bí ká máa ta yẹ̀pẹ̀ ká máa ta òkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká máa ta sìmẹ́ǹtì tó ipá àwọn nǹkan wọ̀nyí ìpìlẹ̀ wọn nǹkan tó tọ́ ni wọ́n ṣùgbọ́n àwọn èèyàn máa ń ṣe àwọn jàǹbá kan lẹ́yìn tó ṣe pé bẹ́ẹ̀ làwọn ti máa ń mékì owó sọwárọ̀ mọ̀ tó ṣe pòun náà ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó ṣe pòun náà ń ṣe àwọn jàǹbá yìí àkọ́kọ́ ni pé jàǹbá tó ń ṣe haramu yìí haramu ni bẹ́ẹ̀ lówó tó ń rí látara jàmbá yẹn haramu ni ṣùgbọ́n ìgbàtà ti mọ̀ pé owó yẹn nísìn haramu ni tó bá fáwà ṣáwà lè gbà àwọn owó táwọn èèyàn bá rí lọ́nà haramu a lè pín sọ́nà méjì ó lè jẹ́ muharramun li zaati àbí jẹ́ muharramun li kasbi kí nǹkan ẹ jẹ́ haramu fún rẹ̀ gangan àbí kó jọ haramu lọ́nà téèyàn fi gbari rí èyí tó bá jẹ́ haramu fún rẹ̀ gangan àgbọ̀rọ̀ gbà lọ́wọ́ ẹ̀ nísìn ẹni tó ṣe pé ó fún wa lẹ́lẹ́dẹ̀ a mọ̀ pé ẹlẹ́dẹ̀ haramu ni àbó fún wa lọ́tí a mọ̀ pé kí ni haramu ni abẹ́ni tó jí nǹkan oní nǹkan ní tó jí yẹn ó wá gbé fún wa haramu ni. dìfàtì ṣùgbọ́n èèyàn kan ní sí ó ta tẹ́tẹ́ ó ta tẹ́tẹ́ ó ti sìn tẹ́tẹ́ tó ta yẹn ó wá rówó ń bẹ̀ ó wá bùn àwa nu owó yẹn àbí ó gba rìbá ó máa ń yáwọn èèyàn lówó èlé so àwọn èèyàn wá san fún yóò èlé yẹn lára ẹ̀ wọ́n fún àwọn náà ń bẹ̀ eléyìí muharramu bí kásìbì haramu ni fún òun bọ̀ kò ń ṣe aráàmù fún àwọn tó bá fún báńkà tó ń ṣiṣẹ́ ní àwọn conventional banks ó bùn ẹni nǹkan ṣé o lè gbà àbò lè gbà ẹni tó ń ta tẹ́tẹ́ ó bùn ẹni nǹkan ṣé o lè gbà àbò lè gbà tó o bá gbà á òun ló fi dájú tẹ́kọ́ wá nìyẹn ṣùgbọ́n tó o bá gbà á ìjẹ́lẹ́ṣẹ̀ nìyẹn èyí tó tẹ̀wọ̀n ni pé òun kì í ṣe lẹ́ṣẹ̀ èèwọ̀ nìkan yẹn jẹ́ fún òun kò ń ṣe èèwọ̀ fún àwọn tó bá bùn so ló jẹ́ pé ẹni tó ń ṣiṣẹ́ rìbá ó kọ́ mọ́sálásí a lè kírun bẹ́ẹ̀ ó ṣètọrẹ àánú fáwọn èèyàn a lè gbà òun ló ní ẹ̀ṣẹ̀ rìbá tó ń gbà a nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n táwa náà bá sọ pé àfẹ́ nítorí pé àfẹ́ kó change nǹkan tó dáa ni ṣùgbọ́n táwa bá gbà ṣàlẹ́ṣẹ̀ àlẹ́ṣẹ̀ nípa àwọn àfáàmọ́ mú wá gẹ́gẹ́ bí ẹ̀rí fún eléyìí ó ní pé àwọn Yahudi wọ́n máa ń gbowó èlé wọ́n dẹ̀ ń fún anábì sọ̀lá ní gift anábì máa ń gba gift lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbowó èlé wọ́n máa ń yáwọn èèyàn lówó èlé tọ́bá rẹ̀ mú gift wá fún anábì anábì sọ́lá àtàwọn ń gbà tọ́bá fún anábì ní nǹkan oúnjẹ anábì àgbà lọ́wọ́ wọn so ẹ̀rí nìyẹn so wallahu a'lam nam wọ́lá ìsàkọ́mù àlàtọ̀ríkọ̀ ti rà àsìkò iná ọmọ àǹkàdà kọ́ tọ́bá àwọn ọlọ́wọ́ bá rọ́jù fún wọn ní òjò tí ó pọ̀ tí ó wúlò fún wọn wọn ó mú ń bẹ̀ àwọn nǹkan oko wọn wù látara rẹ̀ ká máa dúró lórí ojú ọ̀nà ojú ọ̀nà wo òun náà ní kíni ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀nà anábíwá muhammad sallallahu alayhi wa sallam so tọ̀ríkọ̀ tí ọlọ́run ọba ń sọ nìyẹn kò kí ń ṣe àtọ̀ríkọ̀ tú àti ìyàníyà àbí àtọ̀ríkọ́tú àṣàbàlíyà àbí alkọ̀ọ̀dìníyà tó bá ṣe pé ọ̀nà yẹn lọ́wọ́ bá ń sọ ó túmọ̀ sí pé àwọn sàábé ti ṣìnà tipẹ́tipẹ́ torí pé Ahmad Tijani ní gbogbo kó wá sáyé nísìn less than 300 years ni less than 300 years òun ni pé Ahmad Tijani wá sáyé so nǹkan bí 17 kìíní kan ọ̀sọ́ ni wọ́n bí ní so tàbá kọ̀nvátì yẹ sí ìjírí ní bí a yóò máa jẹ́ bí 11 kìíní kan àbí 12 kìíní kan ni yóò máa jẹ́ so àwọn sàádẹ́ tàbí ń bẹ látàsìkò ànábìsọ̀lá àsálàm tí wọ́n ń ṣe Tìjàníyà wọ́n ṣìnà nìyẹn o so ká mọ̀ mọ̀ àwọn nǹkan tá a máa sọ so, sòtọ̀rí ikọ̀ tọ́lọ́wọ́n bá ń sọ mẹ́yẹn òun náà ni ìlànà tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ fún àwọn mùsùlùmí ọlọ́wọ́n bá ní fọyín amanu bi misli ma amantum bi tán bá nígbàgbọ́ bẹ́ẹ̀ ṣe nígbàgbọ́ ọ̀kọ́dé ìtàdà wọ́n ti mọ̀nà ṣùgbọ́n wà ìtọ́wọ́lọ̀ tó bá gúrí fọyín náà máa fi ṣe kọ́ọ̀k wọ́n máa takò dodo ni àwọn ọlọ́wọ́n bá ń sọ mẹ́ àwọn sàádé àti táwọn yẹn bá nígbàgbọ́ bẹ́ẹ̀ ṣe nígbàgbọ́ wọ́n ti mọ̀nà so ìlànà àwọn sàábà ní ìlànà ẹni ìlànà tó bá yàtọ̀ sí ìlànà wọn ní ànú ni ní táwọn sàábì ò bá ti ṣe lẹ́sìn kò ń ṣàrẹ̀ ẹ̀sìn kájínà sí sọ́láwà àdá ẹ̀yàn ọkùnrin ẹ̀pẹ̀lẹ̀ kò sí bèèrè mọ́. lóòrè èèyàn kan mùsùlùmí ni àwọn ọmọ ẹ wá ń pe kẹ́límọ̀ sí lẹ́nu ṣùgbọ́n bàbá yìí ò rí pé wọ́n ní lẹ́gbẹ̀ẹ́ Eh, bàbá wọn yẹn ibo kan wà ń bẹ̀ òun bá pe kẹ́límọ̀ bí ẹ̀mẹ́ta ló bá kú ṣé ká gba òkú rẹ̀ kó ti di ikú mùsùlùmí ni àríwá o. nam ibo tí ó pe kẹ́límọ̀ tá a bá rí i pé seriousness ló fi pé ó gba ìsìláàmù tó kú nìyẹn ó gba ìsìláàmù tó kú nìyẹn anábìsọ̀lá àtàmà máa ṣe bẹ́ẹ̀ fáwọn kèfèrí irú ẹni tó ṣe fún Abu Talib tó ní kó sọ la ilaha illallah ṣùgbọ́n Abu Talib fárígá fún òun ní sọ nítorí àwọn èèyàn kéèyàn tó ń bẹ rẹ̀ tó ń sọ fún wípé ah ó fẹ́ sọ ó fẹ́ kúrò nílànà bàbá rẹ̀ Abdul Muttalib bàtó náà wó lọ ó ní mo prefer Abdul Muttalib tó ń sọ kẹ́yìn ìgbésí ayé kí la fẹ́ ló ń délé ni pé ó wu ànábì kó sọ la ilaha illallah kó fi jáde láyé gẹ́gẹ́ bó ipá nàbì sọ̀lá àsán sọ fún ọmọ yahudi kan tí máa fíṣítì ẹ̀ tí máa wá ṣe kídímọ́ fún ọmọ ìyá rẹ̀ wá yá àárín ẹ̀ síríọ̀sì díẹ̀ ànábì wá rí rí pé yóò jáde láyé mo ṣe ń wo yìí ó wá ní kí ó gba islam kó sọ ṣàhádà ọmọ ẹ̀ wojú bàbá rẹ̀ bàbá ẹ̀ ní àti abulkosim tẹ̀lé abulkosim ọmọ ẹ̀ dẹ̀ sọ kí ni ó sọ ṣàhádà ó sọ ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ó sọ báyìí kò pẹ́ sígbà yẹn ló jáde láyé anábì gò tí kúrò ń jókòó yẹn anábì sallallahu alaihi wasallam alhamdulillahi alladhi anqadhahu minan ọpẹ́ fún ọlọ́wọ́ tó kó yọ níbi iná so a ń sọ fẹ́ni tó jẹ́ mùsùlùmí kókó sọ la ilaha illallah kò wá rí sọ ibò tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wá sọ tá a bá rí wípé ẹni tó tẹ̀mí sí nǹkan tá à ń sọ ní ríbo yẹn ó kó ó kú ní mùsùlùmí yẹn bàbá tá ní kó sọ lá ìlà ìlàlá àti òrìṣọ tẹ́ẹ̀kú ṣó túmọ̀ sí pé kún kèfèrí no kò túmọ̀ sí kún kò kì í mùsùlùmí tẹ́lẹ̀ ló kù tó mùsùlùmí ni tẹ́lẹ̀ àìrí gbólóhùn yẹn sọ ó lè jẹ́ ara ìnira kú òun ni làwọn àfáà mi fi sọ wípé kò fi bẹ́ẹ̀ bá a mu tó ká máa sọ fẹ́ni tó ń pọ́ka kú pé kó sọ gbólóhùn lá ìlàhà ìlàlá torí wípé ìnira kú tó ń báyìí ó lè jẹ́ kó jágbe mọ́ wa yíwá dàbẹ̀ ni pé kíni ó ṣe kíni ó bìlítù lá ìlàlá wọ́n ní tó dáa ní káwà máa sọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lẹ́ni tó ń tráì láti ran létí pé kó sọ gbólóhùn yẹn ṣùgbọ́n tó jẹ́ kèfèrí àá sọ fún kó sọ ọ́ ni torí pé sísọ gbólóhùn yẹn ni ó mú wọnú Islam àwọn míì náà ní kò sí nǹkan tó burú ká sọ fún mùsùlùmí kò náà sọ ṣùgbọ́n torí pé ẹlòmíì ìnira kú yẹn ó lè má jẹ́ kó sọ nǹkan yẹn kó jágbe mọ́ wa gan so yóò wá dàbẹ́ ni pé ó fojú kéré la ilaha ní ṣókí bàbá tí ò rí la pè ní ó lè jẹ́ pé ìnira kú ní òjò orí ìpè tó bá jẹ́ pé mùsùlùmí ni tẹ́lẹ̀ a lò kú ní mùsùlùmí náà ni wallahu a'lam subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh